الحمد لله الذي شملت قدرته كل مقدوم وجارت وجارت مشيئته بتصاريف الأمور كلها وتفرد بملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما تبارك العلي العظيم الحليم الكريم السميع البصير العليم وأشهد أن لا إله إلا الله إلها جل عن المثيل والنظير وتقدس عن شبه الخلق وأشهد أن محمدا عبده ورسوله وخيرته على خلقه وأمينه على وحيه وحجته على خلقه صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبع سنته إلى يوم الدين وبعد على أقف الله وبعد ọlọ́run ọba tí ọpẹ́ tó sí ọlọ́run ọba tó pẹ́ ẹ̀rí ìdí ọpẹ́ wa òun náà ni oore eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa tó fi jọ lásìkò táwa yìí. òun náà ni ọmọ eléyìí tọ́lọ́run ọba Allah subhanahu wa tó fi ta ọmọ ìyá wa tó a ìléwọlédé olóyè abẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dákun kí ó bá wa fún ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ ọlọ́run ọba kí é sí ọmọ náà ní àbíyè ọlọ́run ọba ti ní àbíkú ọlọ́run ọba kí ó sí ọmọ náà ní okùn kan oríire nílé ayé àti ní ọjọ́ ìgbèdà kìyàmà ọlọ́run wa kí ó fi ọmọ náà ní ẹlẹ́sìn ọmọ ọlọ́run mẹ́sì lẹ́lẹ́sìn abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́run tí kọmọ náà lérò lẹ́yìn ìlérò ọmọ oníkóṣe kọlọ́run ṣe ní àdísínà ọmọ kọ́lọ́wọ́ bá kí ó bá wa pèsè àrídìkì eléyìí tí ó bá ìkúnnara tán fún àwọn òbí rẹ̀ méjèèjì àti àwọn òbí tí wọ́n tara wọn jáde ọlọ́àjọ́ kan ṣoṣo ọlọ́wọ́ bá lọ́sùpá rẹ̀ tààdà àwa ti mọ́mọ náà ọlọ́njọ́ mọ́ náà mọ̀ wá sí dáadáa ọlájọ́ kan sọ́rọ̀ ọba lọ́sùn ààrẹ tààrà àwọn tọ́mọ náà wá bá ńlẹ̀ tí wọ́n jẹ́ gbọ́n rẹ̀ gbogbo wọn pátá ọlọ́run má jẹ́ kákan ìbànújẹ́ lára wọn ọlọ́run má jẹ́ áfíkan búkan lára wọn gbogbo wọn pátá ni kọ́lọ̀n kó ṣe lọ́mọ oríire ọlájọ́ kan sọ́rọ̀ ọba lọ́sùn ààrẹ tààrà màá bẹ̀rẹ̀ kíkì mi bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àwọn àgbàlagbà tọ́lọ́wọ́ bá náà àwọn àgbàlagbà tọ́lọ́wọ́ bá fi di agbolé yìí mú tọ́lọ́wọ́ bá lọ́sùn fún àtàlá fi takókó àdúgbò yìí bẹ̀rẹ̀ látorí bàbá ọmọ àgbà àbábàbá ọmọ akíyékó lílé bàbá ẹ̀yà àgbàlagbà lẹ ní ọmọ mẹ́ni rẹ̀ ní ìdùnnú náà sì ló ń jẹ ẹ̀yà àgbà ọlọ́run tí ó wá jẹ́ kí àwọn orí yín kọmọ sojú ẹ̀ ní báyìí ọlọ́run dákun jẹ́ kí orí náà pẹ́ ọlọ́run kó dákun kí ó túnbà wà kàlékún gígùn fẹ́yìn bá fọ́ lójú bí ọba ti di ilé tí bá gbọ́n ẹnu yọ́nà fún wọn ọmọ kékeré kọ́ lóhun gbọ́. ọlọ́run ọlọ́run kẹ́ẹ̀jẹ́ tọmọ kẹ́ẹ̀túnjẹ́ tọmọ wọn ọlájọ́ kan sọ́lọ́wọ́ wa tó ń lórí àwọn bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà àtàwọn bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà gbogbo wọn pátá àwọn àgbàlagbà nìyẹn tó jẹ́ sí pé tí nǹkan bá fẹ́ dàrú máa wọ mọ́kéyìntì lọ́wọ́ ọ̀dọ́ yín láàgbé wá tẹ́ bá wa yàn pẹ̀lú ìmọ̀ tó kún àtọ́jú orí àti rírí ayé tẹ́bì kan

wọ́n làwárí súnà yìí kí ẹ̀yin àgbàlagbà wọ́n láyé fọ́wọ̀ fún yín eléyìí àwọn àdáhùn ọ̀rọ̀ ni àwọn àgbélẹ̀hùn ọ̀rọ̀ láti bani lórúkọ jẹ́ ẹ̀yà àgbàlagbà rẹ̀ jẹ́ pé wá pé ẹni tí ó bani lórí jẹ́ ìkọba àti kọ́ nítorí ìdí èyí ń kọ́ máa ń pàwọn ó ṣe déédéé títòfin ọlọ́run ọba níta nàbì sallallahu alaihi wasallam ọlọ́run má jà ya àjọ ilójú ọmọ ìyá máa sọ fáwọn òbí pé nígbà tí ẹ bá sọ pé ọmọ òkú ń bèrè lé ṣé ní wọ́n wá gbà láàrin wọn àti bàbá rẹ̀ kọ́ àbí wọ́n bá màmá rẹ̀ dín àgbanú àbí ọmọ a máa ń ṣe ìgbéraga tóbi rẹ̀ ìtawà náà mọ̀ ní pé ẹ̀sìn ni wọ́n gbọ́ yé débẹ̀ kìí pé wọ́n ń ṣègbéraga nǹkan kan ló yé wọn nínú ẹ̀sìn ṣègbéraga kọ́ torí pé kọ́mọ máa ṣe gbéraga tóbi ìbẹ̀rẹ̀ parun ní ohun ọlọ́mọ ṣe wá lẹ́nu parun ọlọ́run ní ká kéwú débi ká mọ pàtàkì òbí ọlọ́run ní ká kéwú débi kí a mọ ìwọ̀ òbí nínú ẹ̀sìn ọlọ́run ọba fi yé wa bẹ́ẹ̀ lẹ́yìn tá kí àwọn àgbàlagbà àwọn bàbá tán àbọ́sọ́dọ̀ àwọn ìyá wa náà àwọn ìyá wa tí wọ́n jẹ́ ìyá dáadáa tí wọ́n bá wa tọ́jú àwọn bàbá wa débi tí àwọn bàbá dàgbà dé yìí tí wọ́n pé kò rọrùn kí èyàn ti máa bá rẹ ní ọ̀bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ débi tí àwọn bàbá fi dàgbà débi tí wọ́n dàgbà dé yìí tí ò bá sí ìkan àwọn ìyá wa tí ò sì sí ìfi wọn lẹ́ni balẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá wa ó rọrùn kí ó má ṣe ṣe bẹ́ẹ̀ o ṣẹ̀yìn yá wa àkìyí àbẹ́lọ́wọ̀ bàbá subhanahu ta'ala gbogbo wàhálà yín lórí àwọn ọkọ gbogbo wàhálà yín lórí àwọn ọmọ ọlọ́mọjọ já sásán jẹ́ jèrè ẹ̀ láyé jẹ lálkìyàmà ọlọ́run wá jẹ́ tuntun nípa ẹfẹ́ jèrè ẹ̀ láyé kọlọ̀ jẹ́ pẹ́ jẹ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ẹ̀kọ́ tí ìsìláàmù kọ́ wa ní ìsìláàmù ní káàmà bẹ́lẹ̀ pé rọ́bàna olúwawáwò áàtìna fi dúnìyà hasana fún wa ní dáadáa nílé ayé hasana rí gbólóhùn kan tó kún kẹ́kẹ́ ní kalimatun jami'a in tó kó sínú hasana ọ̀pọ̀ gidi gan jama'a kí n lálàáfíà bàbá hasana ni àbí kèsè hasana bàbá ní hasana ni dáadáa ní kí àlàáfíà láyé ká gbégbé sí ayé ẹ̀sìn tọ́lọ́wọ́n bá yọ́nú sí hasana kọ́ ni òní hasana ni kí àríjẹ nígbà tó bá yẹ ká àríjẹ káramọ́ ni wá níbi jíjẹ kọ́mọ́ ni wá níbi múmu kọ́mọ́ ni wá níbi gbígbé kọ́mọ́ ni wá níbi gígùn hasana ni àbí kèsè bẹ́ẹ̀ hasana ni káwálé ayé kárọ́mọ bíi tàbá tó bí ma tán ká rọmọ tọ́ tàbá tó rọmọ tán ká jẹ̀rẹ̀ ọmọ jama'a hasana kọ́ ni ni rabbana atina fi dunya hasana ọlọ́run ní ẹ̀rí pé ẹ̀sìn islam ó kọ́ wa ládùúgbà tó pọ̀ gan eléyìí tí wọ́n kàn máa wí wóróworó nígbà míì jẹ́ tí ó tún sí mi pàápàá rabbana atina fi dunya hasana ọlọ́run fún wa ní dáadáa nílé ayé gbogbo tó ń pè ní dáadáa kó síbẹ̀ wọ́n fi àkírọ́tí hasana tó bá tún wá jẹ́ ògbèrè alkiyama fún wa ní hasana wọ́kìnà àgábà náà lẹ́yìn tó bá fún wa ní hasana tán tó wá sọ wa kún lè yánà ah, gbogbo abẹ́ ni wọlé ni ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́ náà ni a ṣe fọ́ra wa àwa mùsùlùmí níbo bàtíbà tá a bá tí láǹfààní àti kọ́ra wa jọba yìí lórí àwọn orí ọlọ́run lórí ba lórí ìdúpẹ́ lórí ba ká má gbàgbé àti máa dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lórí àwọn ojúṣe wa lórí nǹkan tá à ń dúpẹ́ lọ́wọ́ lórí ẹ̀ àtàwọn àlámọ̀rí mi náà ti ọjẹ́ ojúṣe wa táàmù lọ pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala torí pé bó ṣe wù ká pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ẹ̀sì rí ayé ìta wá yìí rèé àwa di ẹrù alkiyama ni ilé ayé àwa ti ṣe alkiyama nílé ayé ni nítorí kálẹ̀bà wá díẹ̀rọ àkèyàmà wa dáadáa lọ́lọ́wọ́ bá àlékà láti dáa wá sílẹ̀ ayé afahasibitum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un ọlọ́wọ́ bá ní tẹ́ lérò ni tẹ́ ń rò bẹ́ẹ̀ tẹ́ bá ń rò bẹ́ẹ̀ ẹjá pè ń sákèsí o a ní pa yín láti kọ̀ fún jẹ ń yà bẹ́ẹ̀ láà sanyín lẹ́sàn ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ wà á nẹ́kù mi lé ìwú tẹ́ ẹ lérò pé ẹ̀yìn padà tọ́dọ̀ ọlọ́run bá ní lẹ́bí ń ṣe tó wù lẹ́bí mójú tẹ́sìn ọlọ́run bá tẹ́ ẹ lérò padà ní ọlọ́run bá lémi ọlọ́run ọba àjẹ̀nú àtàwọn èèyàn nítorí nkankan illa liya'budun tó tayọ pé kan máa sìn ní ọlọ́run ọba Allah subhanahu tara láyé ọlọ́run ọba sọ point blank ìdí tí tó fi dáwa ọlọ́run ọba là á mọ́lẹ̀ wà ọlọ́run nínú ma uridu minhum min rizq wa ma uridu an yut'imun ọlọ́ni mi fẹ́ ìgbèrú lọ́dọ̀ yín mi ń tọ́ lọ́wọ́ yín pé kẹwàá rẹ̀ ní ọlọ́run bá lọ́rọ̀ wa ma uridu an èmi ọlọ́run ò sì sọ wípé kẹmọ́ afọ́mi lóúnjẹ torípé inna Allaha torípé ọlọ́run ọba ọba gan tí tí ó sì bùkátà ọ̀rọ̀ zulkuwati mati ọlọ́run bá yọba alágbára ni ọba tó le ni tó le koko ni naam ilé ìtàfi ìsìdánilẹ́kọ̀ọ́ fúnra wa òun náà ni nǹkan tó ní ṣe papọ̀ mọ́ alámọ̀ríta torí ẹ̀jùkú tó ní ṣe papọ̀ pẹ̀lú àwọn ẹ̀kọ́ àtàwọn àdájọ́ tí ń bẹ fún ọmọ bíbí àti ọmọ títọ́ ìgbádọ̀mọ̀ oore tó pọ̀ ni kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala yọ̀ǹda ọmọ fún ni oore tó tóbi nítorí pé kìí ṣe gbogbo àwọn tí wọ́n ń béèrè ọmọ náà lọ́wọ́ bá ń fún kìí ṣe gbogbo ẹni tó ní bùkátà sọ́mọ lọ́wọ́ bá ń fún àìkò sí bímọ rẹ̀ àdánwò ni ẹgbẹ́ bó jẹ́ pé bíbímọ náà àdánwò lòun náà o gbogbo nǹkan pátápátá àdánwò ni náà orin tó tóbi ma. jẹ̀mọ́ àtẹ́yàn bá ń wá owó ó ṣeéṣe ó sì rọrùn tààrẹ ni tọ́lọ́run ọba kálọ̀ bá kú fún ni lówó bọ́lọ́n bá sì fàánú èèyàn sójú ẹ̀ ó lè fún èèyàn bẹ́yàn bá ní bùkátà sílé bẹ́yàn bá rẹ̀ ń tọ́lọ́wọ́n bá kẹ́tọ́ kọ́lé tọ́pọ̀ rẹpẹtẹ kódà bí ó lè bọ̀ ní lódìdílé ó lè bọ̀ ní ibi wa nínú àwọn nǹkan tí agbọ́n ju báyìí kan rẹ̀ ní pé níjọ́un èyí a máa yọ̀ǹda lé fáwọn èèyàn pé máa gbé bẹ́ẹ̀

ibi tí ọlọ́run ní kí àánú ara yín kọ́ wà lójú yín dé ń gbà ẹni bá débẹ̀ ni pé béèyàn bá ní bùkátà sí nǹkan gbà yẹn àbí jíjí bá lọ́rọ̀ yẹn lè bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n bá ní bùkátà sọmọ sára lọ bá kó fún wa lọ́wọ́ a ń gbà wá ní kí wọ́n lọ́mọ tọ́pọ̀ yìí ó ti lọ́mọ bí kódà ilé tó bí nǹkan kò ọmọlọ́pọ̀ ń gbà rẹ̀ yìí ọmọlọ́pọ̀ ń lẹ́ o sì bọ̀mí lọ́kàn náà ọmọ yìí sẹ̀múgbẹ́lọ́kọ̀ wò pé wà ó ṣe ọ̀ẹ̀sẹ̀ yájú lójú oorun ni àbí nǹkan fẹ́ máa ṣe TV àbọ̀ àgbádùn ni ìwọ́lẹ́yàn tí ń bọ̀ èèyàn lọ́mọ ká máa sọ yí pé bọ̀mẹ́lọ́mọ bí fún mi lọ́mọ mo fẹ́ bímọ bẹ́yàn bá lọ bá ẹ̀dá lórí ọdẹlẹ́bọ̀ torí máa lọ́wọ́ ẹ̀dá ìntẹ́dà ní kápá láti ṣe ẹbọ ni ọlọ́run là á irú yúrun ọlọ́run là ń lọ́wọ́ rẹ̀ kò sí ṣe lè jẹ́ dókítà tó èèyàn lè lọ báyẹn pé fún mi lálàáfíà tọ́jú mi lẹ́yàtọ̀ tọ́jú mi ń gbádùn àmọ́ fún mi lálàáfíà kò sí ẹni tó ní ọba ọlọ́run ọba tọ́wá tawá lórí tọ́tawá lọ́rẹ̀ odidi ọmọ

afẹ́ àlékún lọ́dọ̀ rẹ ọlọ́run ọba lórí orílẹ̀ tó ti ṣe fún wa yìí àrìbẹ́ gé orí yìí mọ́lẹ̀ àbẹ́kóre náà bàjẹ́ ọlọ́run dákun mọ́ta ìgbà lọ́wọ́ wa bẹ́ẹ̀ ọlá ìjọ kan ṣoṣo ọlọ́run ọba lọ́sùn hánà tààrà ọlá ìpé méjì ọlọ́run ọlá yìí ní bùkátà tọmọ ọlọ́run ọlá yìí ní bímọ ọlá yìí gbọ́dọ̀ fi ọmọ ròyìn ọlọ́run bẹ́ẹ̀ bá fọmọ ròyìn ọlọ́run bá pàápàá ọlọ́run bóbinú ọlọ́run ọba tayọ ọba tá àfọmọ ròyìn ìbádọ́lọ́ ilé ìta ọkọ̀ gbéyẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni ìsìnbábù tọ́lábìlì wàlàdì ìsìnbábù tọ́lábìlì wàlàdì nínú ìdájọ́ ṣẹ̀ríà mustahabu ni ká máa tọrọ ọmọ mustahabu ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí bá tún tọrọ ọmọ yóò tún máa gbalada pé ń sin lọ́hùn yóò máa gbalada bí ẹni pé ìyànná fílà yóò máa gbalada bí ẹni pé ń gbà ọjọ́ Thursday àtọjọ́ Monday yóò máa gbalada bí ẹni pé ń gbà àwẹ̀ ọjọ́ Arafah ìtẹ́ ń pè ní mustahabu ni istihbabu ah, bẹ́ẹ̀ ṣẹ̀rí àfẹ́ kíyàn tọrọ ọmọ ká máa bèèrè ọmọ nítorí náà ń kọ́ gbogbo àwọn tí wọ́n sunkún ọmọ tíwájú ọlọ́run ọlọ́run mọ́ta dá wọn lóhùn ọlọ́run mọ́ta gbàdúrà wọn o ọ̀ṣọ́ lèèyàn ní kó bímọ ọ̀ṣọ́ obìnrin ọ̀ṣọ́ ọkùnrin ní kó bímọ ohun ìbànújẹ́ ni àdánwò ni àbùkù ní kíyàn má bímọ náà ẹ̀rí lérí eléyìí àrínà Al-Qur'an táwọn olùmọ̀ jẹ́lẹ̀ anaharir minal ulama àwọn olùmọ̀ tí ìmọ̀ mú bérebére wọ́n fa ìmọ̀ yọ nínú àyà kátà àwọn òní fura sí torí táwà jọmọ kéwú ṣùgbọ́n àwọn olùmọ̀ táwà ń fi ìmọ̀ wọn táà fi ń ṣe ìmọ́lẹ̀ táà ń fi ìmọ̀ wọn táà fi ń gbọ́ ẹ̀sìn yìí wọ́n fa ẹ̀rí yọ lórí wípé a nǹkan tí ṣẹ̀rí àfẹ́ ní ká máa tọrọ ọmọṣẹ́ wọ́n fa yọnu àyà kan ayẹyẹ wà nínú suratu al-Baqara ọlọ́wọ́ bá ní fal'ana bashiruhunna wabtaghu ma kataba Allahu lakum fal'an ọlọ́wọ́ bá ní ní tìyín lẹ́yìn tá a ti tẹ́lẹ̀ wọ̀ fún yín láwọn ọ̀táwẹ̀ pé ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn obìnrin yìí ṣẹ̀gbẹ́ni tí máa ń gbàwẹ̀ èèwọ̀ ní kó súnmọ́ obìnrin ọlọ́run bá wá ní tó bá ti dalẹ́ báyìí fal'ana bashiruhunna nísìnyí báyìí ẹ lè máa níbàálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin wà bí tẹ́gù máa kátàbà Allahu lakum bẹ́ẹ̀ bá wá ń súnmọ́ wọn ẹ máa wá tọrọ ẹ máa sojú kòkòrò ọ̀dọ̀ ọlọ́run ọba ìntọ́lọ̀ ọba àlékẹ́ lákọọ́lẹ̀ fún yín tí máa ń wáyé látara kọkùnrin àti obìnrin súnmọ́ ara wọn ẹ máa bèèrè ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn olùmọ̀ tí mo pè ní nàhàrí àwọn nàhàrí rùmínà ulama gbàtàwọn ń sàlàyé ayà yìí wọ́n ní ìtọ́lọ̀wọ̀n bà ní kẹran tó ń bẹ̀rẹ̀ òun náà ni alwalad wàbí tẹ̀rù máa kataba Allahu lakum ay ìtẹ̀rù alwalad alladhi kataba Allahu lakum ẹ máa bèèrè ọmọ níbi ìsúnmáwọn obìnrin yìí inú ẹ̀ lọ́wọ́ kódà òun lọ́fẹ̀ ga nínú ìgbésà fi ń ó jẹ́ pé àwọn ìdí tí èèyàn máa fi ń pọ̀ gidi gan tí ṣẹ̀rí àti faramọ́ kódà gan ṣẹ̀rí pé yọrí pé fi búgbìn àhádìkù bàbá ṣẹ̀rí àní kẹ́nì kọ̀ọ̀kan ya àwọn sàhábà lẹ́nu

lórí pọ́lọ̀ ní ká máa bèèrè ọmọ ni àfáwà Ikrima báwọn náà ṣe wí nìyẹn àfáwà Al-Hasan Al-Basri báwọn náà ṣe wí nìyẹn bẹ́ẹ̀ ni àfáwà àtòdíyí àti al àwọn náà wí bẹ́ẹ̀ náà nínú àwọn ẹ̀rí bákan náà ó ní wípé ẹ̀rí páwọn ànábì ọlọ́run ọba ridwanullahi alaihim àwọn náà máa bèèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run bá pàjú ọmọ ànábì wa Ibrahim alayhi salatu wassalam

wọ́n wá ń lọ sọ́dọ̀ ànẹ́bì ìlú tọ́lọ̀ ní kan yà sọ́dọ̀ ànẹ́bì Ibrahim kan fún ànẹ́bì Ibrahim ní ròdùn ní pé yóò bímọ ànẹ́bì Ibrahim ọbẹ̀ náà ọba pọ́mà ọlọ́run ti gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ànẹ́bì Zakariya òun náà bẹ́ẹ̀ náà ọba ọmọ ọlọ́run ìyàwó Imran tó jẹ́ ìyá ìyá Maryam tó jẹ́ ìyá Maryam òun náà bẹ̀rẹ̀ wọn bá Allah tó bá ọmọ fún ọlọ́run ti fún ní Maryam eléyìí àwọn ẹ̀rí nìyẹn tó ẹ́ pé ó fi ń rinlẹ̀ fún wa wípé kéèyàn máa bẹ lọ́wọ́ ọba ọmọ nǹkan kan tí ṣẹ̀rí àfẹ́ ni ṣẹ̀rí àfẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀rí kódà ẹjẹ́ kí n fún wa ní hadithi lórí eléyìí náà anabi sallallahu alayhi wa sallam ó ní tazawwaju alwadud alwalud fa inni mukathirun bikum al-umama yawm al-qiyamah hadithi al-imam abu al-imam ahmad hanbal rakun yawa ẹjọ́ yẹn ojú wa lọ́wọ́ bíi Ànábì ní tàzọ́wọ́dù wàdù Ànábì ní ẹfẹ́yàwó ìyàwó tẹ́ẹ̀dẹ̀ fẹ́rẹ̀ Ànábì ní alúwàdù obìnrin tẹ́ẹ̀ nífẹ̀ẹ́ gidi gan Ànábì ní ẹfẹ́ toríké wàdúùdù yẹn mọ̀bálázọ́ nìyẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa èdè pàápàá jùlọ tó ní ti pẹ̀lú mọ̀tọ́ mọ̀bálázọ́ ni alwadu obìnrin tẹ́ nífẹ̀ẹ́ tó dógóngó obìnrin tẹ́ nífẹ̀ẹ́ tó buhara anẹ́bìnrin ẹ̀fẹ́ wọn alwalude anẹ́bìnrin tó lè bímọ púpọ̀ alwalu ẹfẹ́ obìnrin tó lè bímọ buhara alwalu èyí náà mo bá lágọ́ ni nínú ẹ̀rí tí mo mú wáyé àwọn àfáà máa ń fàyọ̀ wípé nínú àwọn nǹkan tí tẹ̀ríyà pèpè sí òun ni ká bímọ kọ́pọ̀ yàtọ̀ sí pẹ̀pẹ̀ kátàwọn èèyàn ń pẹ̀pẹ̀ láwùjọ wa lónìí àwọn tí wọn ò lẹ́sìn àwọn tí wọn bẹ̀rù ọlọ́run wọ́n ní ká bímọ wọn níwọ̀nba fẹ́yìn bá ti bímọ méjì mẹ́ta ẹlòmíì ń bẹ́ yọkàn mo mẹ́nìkan ọmọ ẹyọkàn ẹjọ lóbi ọlọ́run sì kẹ́ débi pé bọ́lọ́run bá yọ̀ǹda fún èèyàn tíjọba òsì ní bínú sí ká máa pa odidi èèyàn jẹ ó lè pè èèyàn jẹ fọmọ ni ọlọ́run ó ní ó ní owó gan kò sì bíjọ ọmọ kan àmẹ́ni ilé ìṣe mùsùlùmí kò ní yàwá lẹ́nu tá a bá ti àwọn àṣà yìí mùsùlùmí ẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run kúkú kọ̀ di mímọ̀ sí ọlọ́run sí wọn tí ó yàwá lẹ́nu ni pé tí mùsùlùmí lọ àwọn àṣà burúkú ọmọ bẹ̀rẹ̀ òsì orin tí wọ́n ń kọ sí wa létí lórí rédíò yẹn wọ́n ń kọ sí wa létí lórí tẹlifíṣàn tàbá tún délé ìwòsàn ìfẹ̀tọ̀tọ̀ ọmọ bí ibi ó tẹ́ pàtàkì ó oríṣiríṣi àwọn orin àwọn yáwájú ma wájú ma ń kọ́ àwọn orin tó ẹ́ pé wọ́n tún kọ́ lẹ́rin táwọn tún tẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ẹ̀yin náà wo owó léèwé ti wọ́n ẹ̀yin náà wo oúnjẹ ti wọ́n lọ́jà nǹkankan ẹ̀ kúkú ní a máa bímọ wọlé kan náà àwọn tá a yìí ti bí bẹ́ẹ̀ ká fún mi wọ́n pa ẹ̀ ṣé ká fún wọn ní sọ́ọ̀lẹ̀ jẹ torí pé owó léèwé ti wọ́n ṣé ká gbé sọ́ọ̀lẹ̀ fún wọn. ọlọ́run bá ní wà látàkọ̀túlù àwòládàkùn kọ́ṣíyàtà ìmláàkì látàkọ̀túlù àwòládàkùn kọ́ṣíyàtà ìmláàkì ọlọ́run bá ní ẹ pa àwọn ọmọ yín nítorí tẹ́ ń bẹ̀rù nahnu narzuqukum wa iyyahum ọlọ́run bá lá àtẹ̀yìn àtàwọn àwọn ọlọ́run bá là ń fún yín lárí bí àwọn ọlọ́run bá là ń pèsè fún Islam àwọn òròrí yóò kìí Islam kò sí kankan tágbára wa ẹnu ara wa gan àlìjábọ̀ jẹ́lẹ̀ tálìbọ̀ ẹ̀mẹ̀lòmí arábìnrin ní tazawwaju alwadud alwalud tazawwaju alwadud alwalud fa inni mukafirun bikum al-umama yawm al-qiyamah anábì ní ìdí ni pé èmi ànábì ó fi púpọ̀ yín mukafir máa ń yàgà pẹ̀lú púpọ̀ yín lọ́jọ́ gbọdọ̀ kìyàmà torí pé ìjọ ànábì sallallahu alaihi wasallam yóò pọ̀ jù torí ìdí èyí ń kọ́ ẹ jẹ́ ká bímọ púpọ̀ ọlọ́wọ́n bó bàrà tọ́ ọlọ́wọ́ bụba bá dé bùkátà wọn ọlọ́wọ́ bá Allah subhanahu wa kò ní fara níwá ọlá ìjọkan ọlọ́wọ́ bá Allah subhanahu wa náà àwọn ẹ̀rí pọ̀ gan tí lori ije mi láti mẹ́nubà lórí ìjẹ́ mustahabu tọ́lọ̀ bá fún wa lọ́mọ tán inú àwọn nǹkan tó túkù òun náà ni pé mustahabu ni káṣe bishara istihbabu bishara istihbabu bishara ti man wulida lahu alwalad wa tahni'atuhu wa tahni'atuhu mustahabu ni kí a kí ẹni tó man wulida lahu alwalad wa tahni'atuhu mustahabu ni ẹni tọ́lọ̀ ọba àlékẹ́lá bá ma lọ́mọ káàkiri kú oríire oríire ni oriri. oríire ni bákan náà káàkiri ẹni bẹ́ẹ̀ kábà dúnú eléyìí báyìí nínú àwọn ninu tí ṣẹ̀ríà tó faramọ́ ni nínú awọn nǹkan tí tụ tó

torí pé àrọ̀túlù malaki ń bẹ àrọ̀túlù bashari ń bẹ àwọn òjíṣẹ́ ọlọ́run bá ń bẹ náà màláìka tọ́rọ̀ máa máa ránṣẹ́ wàlá ya'tuna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn èé kọ sí ọlọ́run wọn èé tẹ ọlọ́run ọba lórí tọ́rọ̀ balẹ̀ kí wọ́n bá pa wọ́n lájẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ìtọ́lọ́run ọba Allah subhanahu wa bá pa wọ́n lájẹ kí wọ́n ṣe. na'am ọlọ́run bá ní wa laqad ja'at rusuluna Ibrahima bíl bushra ọlọ́run bá ní àwọn òjíṣẹ́ àwọn ọlọ́run bá ní àwọn màláìkà wọ́n wá bá nẹ́bí Ibrahim pẹ̀lú ròdùnú wọ́n wá kí ànábì Ibrahim wá fún ní ròdùnú pé yóò bímọ ajẹ́pẹ́ wo ẹnikẹ́ni tí ó bá bímọ rèé ìlànà tọlọ́run tá a fẹ́ ni ká kírò àwọn bẹ́ẹ̀ kú ròdùn ká kí wọ́n kú oríire tó oríire ni wọ́n ṣe ẹ̀mọ̀ pé kéèyàn ru ẹrù oṣù mẹ́sàn-án kó ti sọ láyọ̀ àtàlàfíà à orin ni o a bàbá lẹ́nu ìgbà tí ẹbí àwọn náà sáwọn ẹgbẹ́ yìí kán ìyẹn ló ti bá lọ ìgbà mí omi ọ̀fọ̀ agbè ó tún dànù ìgbà mí agbè ọ̀fọ̀ omi ò ní dànù ìgbà mí omi ọ̀dànù agbè ò ní fọ́ àbí alhamdulilayi àtomi àtàgbè àtẹni tó pàmì sínú àgbè gbogbo wa ń bẹ aláyàdúkẹ́ fọ́lọ́mọba àti àkíwà kú yìí lábẹ́ ayà yìí قالوا سلاما بعد ما دعا النبي وابراهيم عليه الصلاه والسلام قال الله في اقوال وسلم على ابراهيم قال سلام على ابراهيم اذا سلم وبدا فما لبث ان جاء بعجل حنيد كوبا النبي ابراهيم عليه الصلاه والسلام جاء بعجل حنيذ ọmú màálù wá ọpa màálù fáwọn àlejò rẹ̀ ó sì sáàbù wọn pẹ̀lú màálù ìnípẹ́ lórí yẹn nínú àwọn ẹ̀kọ́ Islam kọ́ wa ó ní ìkọ́mọ̀ bọ́yì èèyàn máa ń pọ́n àlejò lé ní àmọ́ tí àlejò sí rẹpẹtẹ bọ́lá ń bá ṣe gbàyàn láyé tó ẹrí àlẹ́bẹ̀rẹ̀ mi lọ pa odidi màálù fáwọn àlejò rẹ̀ láì sì náwó anábì ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa anábì ni gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì nígbàgbọ́ nínú ọjọ́ gbọ́dọ̀ kìyàmà in táàfì mà ní kọ́mọ pálí jù rí kọ́mọ ṣe dáadáa pálí jù Islam mọ̀ fẹ́ kí ẹ máa pálí dáadáa púpọ̀ pálí dé kẹtàrí pọ̀ sí ìjọ́sọ̀rọ̀ ọlọ́run ẹ ẹ máa fi tutù ẹ̀mí náà bí jẹ́ dípò títàn ẹ sáré lọ gbómi sílé wẹ̀ ẹbí tó wẹ̀lì sí ẹ̀dàkùnjẹ́ bá ti mú títàn sáré rọ̀ lọ wẹ̀ nígbà tí ń wẹ̀ lọ́wọ́ tí ó fi wẹ̀ tán ẹ ti pèsè oúnjẹ lórí tébù ẹ̀mọ̀ yóò máa wọ́n pé èmi náà ni wọ́n ti ti jọba lọ báyìí fẹ́ bá gbàlejò àlọ́rin ọgbọ̀rọ̀ tí pẹ́pẹ́ burú jù bẹ́ẹ̀ lọ torí bí àlejò bá ṣe tó náà láti máa ń eh, ah, falamma ra'a aydiyahum la tasilu ila ilayhi ìgbà tó wá rí pé àwọn wọ̀nyí ò náwọ́ sí oúnjẹ wọn àmà jẹun nakirahum ànábì Ibrahim wá wò wọn pé irú àwọn ìmọ̀ òyìnbó eléyìí irú àwọn àjòjì wọlé eléyìí àwọn eléyìí jẹun ni wà áwòjẹta minhum khifa ìbẹ̀rù wa bọ́ sínú ọkàn náà ìbẹ̀rù ọdún pé irú àwọn àlejò máa gbà yìí nínú àwọn àlejò owó lélẹ́ kọlù látàkọ̀ wọ́n sọ fánà ìbọ̀rẹ̀ ìgbé mọ́bẹ̀rù mọ́bẹ̀rù iná òsìnà ìlàkọ́ mìlútin tó ráwà tó ń wòyí màláìkà ni wa òsìnà ìlàkọ́ mìlútin wọ́n rán wa lọ sí ọ̀dọ̀ àwọn ìjọ lókùn bá ṣe lọ وامرأته قائمة فضحكت ìyàwó anábì ibrahim tí wà pẹ̀lú wọn tóhun dúró ìgbà tán wá fún anábì ibrahim ní rò pé yóò bímọ fadhahikat ìyàwó anábì ibrahim wá rẹ́rìn wabasharnaha bi ishaq afún oníròdùn ló pé yóò bímọ lórúkọ rẹ̀ ọmọ kódà lẹ́yìn anábì ishaq anábì yakubu tó ń bọ̀ tánábì ishaq yóò bí náà jíjẹ́ gbọ́nà ọlọ́pàá tó pé fàlá mazaba an ibrahim rọrù ẹ̀ ìgbà tí bẹ̀rù lọ lára anábì ibrahim wàjá àti wùlbùsọ̀ tí ó wọn bá anábì ibrahim nígbà tí ilé ìṣẹ̀lẹ̀ jùjáàjìlú náà fi kọ́ ní lóòtù ààrẹ Ibrahim wọn bá wọn ọba bá wọn bẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà tára rẹ̀ ti balẹ̀ tán kí ò ti bẹ̀rù mọ́ tí ìdùnnú ti dé lórí pé yóò bímọ ọwọ́ kò pé ààrẹ Ibrahim wọn bẹ̀bẹ̀ ń bá lórí ìjọ

halimu ní tàlákọ́kọ́ alimu ní tẹ́lẹ̀kejì náà eré báyìí nínú àwọn ẹ̀rí ni nínú àwọn ẹ̀rí mi bákan náà o ni ọlọ́run bá ríkẹ́ ọlọ́gbọ́n ọ̀rọ̀ sọ pé ya zakariya ọlọ́run lápẹẹrẹ zakariya inna nubashiruka bi ghulamin min qabli samiyya ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá ń fún ọ ní ròdùn ní pé wàá bímọ ọkùnrin torúkọ rẹ̀ ń jẹ́ Yahya kódà irú ọmọ yìí rèé lam naj'al lahu min qabli samiyya àti ìdárò èèyàn tọ́jọ́ rí ṣáájú rẹ̀ ọ̀lápẹ̀júwe ṣáájú sanabi Yahya ẹ̀rí mi ni pé fanadatu al-malaikatu wa huwa qa'imun yusalli fil mihrab anna Allaha yubashshiruka bi Yahya musaddiqan. àwọn màláìka pé Zakariya nígbà tó ń kírun lọ́wọ́ nílé ìjọsìn mihrab mẹ́yàn ilé ìjọsìn ni ó ń kírun lọ́wọ́ nílé ìjọsìn anna Allaha yubashshiruka bi Yahya pé dájúdájú ọlọ́wọ́ bá àlékẹ́lá ń fún ọ ní ròdùn kó bí ọmọ tí ń jẹ Yahya musaddiqan olùpèlódodo ni àwọn nǹkan tó ti ṣáájú ẹ̀ náà ah, nínú àwọn ẹ̀rí bákan náà ó ní pé ìgbà tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ah, wọ́n bí ànábì sallallahu alaihi wasallam Suwaiba ó wá lọ kí Abu Lahab ó lọ kí ikú oríire pé wọ́n bí ànábì sallallahu alaihi ọjọ́ obìnrin kan tó yẹ pé Abu Lahab lọ bọ́kùn ẹrú kù lọ́rùn ẹ̀ Abu Lahab lọ sọ́dọ̀ ọmọlúwàbí ìgbà tó wá bí ànábì ó wá lọ kí Abu Lahab ó lọ kí kú oríire sẹ́mọ̀ pé Abu Lahab sẹ́mọ̀ pọ́n kú ànábì ọ̀n kú ànábì ni mọ̀lẹ́bí ànábì Abu Lahab tó ń abi lahabin wa tabb eléyìí ń jẹ́ pé àyẹ́pẹ́ kó ń kálukú wa ti pẹ̀lẹ́ ilé tiwa àwọn onípọ̀ ilé tiwa ọ̀la yẹn o ẹnìkan lọ jẹ́ ọ̀nkú ànábì yìí àbúrò bàbá ànábì yìí ìjábùrò bàbá ànábì ọ̀la o ìtakò ànábì kéré búba ni o nígbà tó máa tàn wá tó ní wọ́n tó bá ti gba tọ̀ríkọ̀ àbàbá wa lágbájá tó gba tọ̀ríkọ̀ ẹ̀rọ bá ti rẹ̀ gbé àjá àwọn wọ̀rí àmọ́ wọ́n wá sọ ẹ́ domi wọ́n wá mú ọ tó bá rí ọ̀já wọn wá lọ bí ọ sínú àlìjẹ́nà wọ́n ń tẹ̀ ẹ́ o 419 ní o àwọn bàbá wa sọ sínú àpò agbádá níwájú ta ni àwọn bàbá wa lo ìtìjú bọ́lọ̀ wọn wà fi agbádá sáré wọn fún èèyàn wà agbára gan láti yá wọn wọn wà sọ sínú àpò agbádá àbí kí àwọn bàbá kan kan fi ẹsìn mọ́tò bá rí náà fún wa lọ fi ẹsìn náà ah, bẹ́ẹ̀ báyìí dẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ìyọ́ gbéra Ànábì sallallahu alaihi wasallam sọ wípé man àpọ́àhù àmàlù ẹni tí iṣẹ́ rẹ̀ tó bá mú fàtẹ́yìn tí ò rí tí ò mú rìn yára násábù ẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ kó jáde nínú ọ̀nà báyìí kò lè fi kún rẹ̀ tẹ̀rẹ̀ o àwa lọ́mọ lágbájá àwa lọ́mọ tàmẹ́dùn àwọn lágbájá àwọn tàmẹ̀dù yẹn wọ́n ti tẹ́ débẹ̀ ni o tó bá yẹ pé tó bá yẹ pé bá ti ń pè wọ́n ni wọ́n rí ń tòótọ́ torí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ lágbájá àwọn tàmẹ̀dù náà rí náà kò sẹ́rì kankan àmì ìdánilójú ọlọ́run kan ni wọ́n ò sí àwa làwa rò wọ́n bẹ́ẹ̀ àwọn iṣẹ́ bá ti fi rò wọ́n bẹ́ẹ̀ gan ni tàbá ní kájà rẹ̀ ká tún sa gan rè àwọn iṣẹ́ burúkú náà ni pàápàá tó bá jẹ́ sẹ́ẹ̀rẹ̀ gan <laughs> tá a sọ fún wa pé àárín àwọn àtọ́lọ́run dáa àníṣẹ́ tàbá tó wá ní òkè àwọn tẹ́ ò gan náà ṣe gan tẹ́bìrì pọ́n rọ́rọ̀ wọ̀ gan tó bẹ̀ gan nígbà tó bá tún máa dà àwọn tẹ́ ilẹ̀ àwọn tẹ́ tó yẹ pé kò ní mú yàn rí ṣe rí ilé láti yá mọ̀ ní tí yóò ti gbére nù náà. nìkan ni àgbà tá àwọn bàbá ẹni ọlọ́run ni wọ́n ọ̀nà wa lọ sí wọ́n àti lóde nìkan nígbà tí àwọn èèyàn wá mú lójú wọn táàbọ̀ wọ́n parí tó padà sí láti kẹ́rí wọ́n yín agbádá báyìí oyin ó sì lọ ta gbogbo àwọn ẹ̀dá kò sí tẹ́ẹ̀rì oyin wa lọ ta wọn àwọn ẹni ọlọ́run sọ̀rọ̀ orí mímọ̀ a máa fi àwọn ẹni ọlọ́run dẹ́rùbà àwọn èèyàn bí ẹgbẹ̀gí bí ògúndé àwọn ẹni ọlọ́run ti ń já wáyà àwọn èso wáyà tí wọ́n wáyà làwọn máa ń já ni àwọn ẹni ọlọ́run transformer transformer ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bá lọ́sùn fún àwọn tààlà ká máa sọ ká máa máa júwe àwọn ẹni ọlọ́run bí ọ̀tọ̀ ọlọ́run mọ́ bí ẹni èso àwọn òpèlé èèyàn náà eléyìí báyìí rèé nínú nǹkan tí a ń láti tàti gbọ́ yìí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam Suwaiba wá kí Abu Lahab náà nítorí wípé Suwaiba kí Ànábì ó kí Abu Lahab wípé wọ́n bí Ànábì lásán torípò kí lásán nítorí ẹ̀ l'Abu Lahab fi yọkùnrin kù lọ́rùn rẹ̀ ló fi sọ́dọ̀ ọmọlúwàbí nítorí nǹkan yẹn náà kámọ̀ yí pé irú nǹkan yìí rí nínú nǹkan tí a ṣẹ̀rí àfẹ́ náà èyí ò náà ẹ jẹ́ kí n tún dúró síbẹ̀ nǹkan tó pọ̀ láfẹ́ bára wa sọ àti wádẹ̀ kéré jẹ́ ní àwọn kan tí òun náà ni pé tàbá wá bímọ tàbí bímọ tán kí làwọn ojúṣe òbí lórí ọmọ tàbí tá ẹ̀jẹ̀ bímọ lẹ́gbàrà báyìí kí làwọn ojúṣe òbí aláwọn kọ́ ni pé kámọ̀ wípé kí òbí kó rí ọmọ kó bí kó tọ́jú ọmọ ọ̀ràn èèyàn ní lọ́rùn òbí yẹn ọ̀ràn èèyàn lọ́mọ òbí kó bí kọ̀ọ̀kan kún mú sọ́mọ rẹ̀ kán tọ́jú wọn kán rí wọn náà tàbá bímọ tán wọ́n bẹ́ẹ̀ náà àwọn àfáà tí wọ́n ní ìtàwọn kan ṣe òun náà ní kí á pèrún títí ọmọ ẹ̀ ká pèrún títí ọ̀tún kádẹ̀ ti ẹ̀kọ́ ọmọ títí òsì ṣùgbọ́n hadith tán gbára lé hadith tó lẹ́ni wọ́n ipá hadith ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ni ajẹ́ sí pé kò bá máa bá tó nà mú tàbá ti fi mọ̀tá kíyàn pè òun kìrìkì ṣùgbọ́n àyíkì òun fẹ̀sẹ̀ múlẹ̀ lókìtọ́ ni Sheikh Al-Albani rahimahullah ta'ala wọ́n ti fi gbà kan wọ́n ti fi wọ́n ti fi dájọ́ lórí hadith ẹ̀rí kó lálàáfíà ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà gbéyẹ̀wò wọ́n padà tún àwọn nǹkan ẹgbéyẹ̀wò wọ́n ti padà rí pé hadith yàn lálàáfíà nínú àwọn tààrọ̀ jù á ti Sheikh Al-Albani ló wà nínú àwọn nǹkan tí Sheikh Al-Albani ti sọ tẹ́lẹ̀ kan padà tẹ́rí kúrò bẹ́ẹ̀ so kò lálàáfíà kí á pè wọn sọmọ ní sí káṣe kọ́mọ̀ sí káṣe kékeré ọ̀tún káṣe ọ̀tún kékeré ọ̀tún káṣe kọ́mọ̀ sí kékeré ọ̀tún bàtí a wà ní ilé kéwú ìkánà àwọn àfáwà ní al-Hikma mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn nínú kíláàsì lọ́jọ́ yìí wọ́n ní lẹ́yìn bá bímọ àwa pè wọ́n kọ́ wa ní wọ́n kọ́ wa ní kíwù ni àwọn aláwa pè ní títí ọ̀gbọ̀n àwa ṣe kàmọ̀ títí òsì àwa ṣe sọ̀látù fàákì sí orí rẹ̀ wọ́n ní kí láwa ṣe dífúrọ̀ wọ́n ṣàgbọ̀rọ̀ ní kàkàtà ṣe dífúrọ̀ lẹ́ àwọn aláṣà láàmì láì ṣe fúrọ̀ ẹ̀rọ̀jà tara wa nítorí pààlè rẹni tí ó máa ṣe orú ẹ̀rú jẹ́ mú wa tí ó máa pè ń tí ọ̀tún ọmọ sí kámọ̀ tí ó máa sí ọmọ ká fi bídíà ká fi pàdé ọmọ tuntun ká fi fi fi rẹ̀ náà tàbá tán sí àti ọmọ àwọn olùrànmí tó kíní kan bẹ̀ tán pè ní atahnik atahnik òun náà ní ká jẹ dàbídùn lẹ́nu tàbá rùn tán tọba kúnná káwá fi sọmọ yẹn káwá tún sọmọ yẹn lẹ́nu eléyìí báyìí ẹ̀rí tó gbé wá fẹ̀gbẹ̀ sallallahu alaihi wasallam anábì hànnáka rẹ̀ anábì jẹ dàbídùn lẹ́nu anábì dẹ̀ sọ Ibrahim bákan náà rí ìyàwó Aisha rọ́bíọ́lá ẹ̀ha nínú àdìsí òfin ìjọmọ́lẹ̀ bákan náà ó ní tán bá bímọ táwọn èèyàn bá bímọ lásìkò anábì sallallahu alaihi wasallam wọ́n máa ń gbé ọmọ ẹ̀wọ́n bá anábì sallallahu alaihi wasallam bá ṣe gbẹlẹ sọ́nà sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà lẹ́nu fún ní Abdullah ó lè fi dàbínú sílẹ̀ ó jẹ dàbínú sílẹ̀ eléyìí ní mustahabu ní kìí

nítorí ẹ̀ ìbátánà ní ìbẹ̀láyé àwọn sọ̀hábà kí wọ́n kí ń jáfara níbi tọ́ ànábì sáré abárí pánẹ́bì ti tọ́ báyìí wọ́n ti bò ó ànábì nìkan ló nìyẹn bẹ́ẹ̀ bá dá o ní ìsìn yóò tẹ̀ bẹ́ẹ̀ ti dá o rèé ọlọ́run má jẹ́

òun ní àríwá náà nẹ́bí sọ́nà sọ́nà okùn bàbáńkà mẹ́mẹ́ àwọn sọ́rọ̀ ìbí o wọ́n ìbí ṣeré ọmọ mi láàrín ọ̀la bá ti táyì bá ti sàrà báwọn ọmọ tẹ́wọ́n gbà ní ọmọ fi nura ìrún ara nẹ́bí sọ́nà sọ́nà okùn bàbáńkà wà níbẹ̀ àwọn sọ́rọ̀ ìbí ìrún ànẹ́bí ṣeré alamọ́tara rẹ̀ gágẹ́ yọkan ọ̀tẹ́kùn láyé mọ́ lónìí gágára ànẹ́bì tó bá rẹ̀ yàkà tó ní ẹ̀ òun lọ sínú jọ́ nǹkan òun wá rẹ̀ ànẹ́bì tó rọ̀ àti tárì lórí kèrè tànẹ́bì ìrùn kí ìrùn lórí àwọn tó wáyà àwọn ọwọ́ agún òbí rẹ̀ sí báyìí ẹwà gún nànàna kò sẹ́ni kan tó tọ́jú rà nẹ́bí máa máa òtòrí kò tó jí rà nẹ́bí tó kú débi tó wà lọ tọ́jú ẹ̀ sí olóòfà tí ànábì fi ń ṣerú ẹ̀ kò ń ṣe pé nǹkan ẹ̀jẹ̀ tó

náà adé ń tàlàyé yẹn náà káwọn yẹn wọn ọmọ ń kọ́ káwọn káwà lọ sí sọ́dápọ̀ ká lọ sí sàárà pẹ̀lú in tí ó sùn wọn ọrùn yẹn bá gbé jáde ní sílbọ̀ ní sílbà èyí náà rí hadith wá lórí ẹ̀ ṣùgbọ́n hadith yẹn bákan náà al fẹsẹ̀ múlẹ̀ ní àmá ti fáwọn ọmọ tán kéèyàn gbìyànjú tí ọba bò mọ́lẹ̀ ni gbìyàn sọ náà ni kò láìsí o kátà tọ́jú ẹ̀ ayé ti di bó ṣe dì ìgbàkẹ́gbà tàwà kéèkéé ń ta gbẹ́júmọ̀ lẹ́yìn ọdọ́dọ̀ yìí bàbá ni pé àwọn ibi tó gidi bá ti lanu lẹ̀ sábà máa ń fi rú àwọn ọ̀rọ̀ bá rìn ní ha òyìn tí ìjájú ń ṣe ń gbà ó léwu àbá ní òfò ọmọ sùgbọ́n owó ni ayé ti dírú dìrú dìrú sí owó nǹkan lẹ̀mí ọ̀bá lẹ̀mọ́ ẹlápọ̀nyẹ òjí ẹbá ti fáwọn ọmọ ẹtọ́jú ẹ̀dáadáa ẹbá ti ń tọ́jú ẹbá ti fẹ́ lọ sí ibi jẹ́ ti fẹ́ máa rí ẹ̀rìn ìdè dáadáa ẹmọ wò yẹ́yẹ̀ ìyẹn máa wò kí ẹmọ wò sí wọ́n yẹ pàrọ̀ lẹ́yìn bú ni kọ́ yẹ pán tẹ̀lé ní aláì àdúgbò tó ní jábàá yìí bá ti pọ̀ báyìí wọ́n ti

síwájú kó lọ́jọ́ keje súnnà gbà wá láyè láti sọ ọmọ lórúkọ ọjọ́ tàbá ti bí ẹ̀rí dẹ̀wà náà kọ ànìgẹ́ lórí ẹ̀ ìgbà tí ìyá Maryam tó bí Maryam ọwà ni rabbi inni wà bá ìtùhà ounsa wà lè ìtàdìdákàrù kan ounsa wà inni sàmàìtùhà وإني bèèrè ọmọkùnrin lọ́dọ̀ Ọlọ́run wa ta'ala wá bí ma táwá ní rabbi inni wada'tuha untha á Ọlọ́run ọmọ tí ó bí obìnrin ní ìjọ tó bì náà wa laysa dhakaru kal-untha ọkùnrin ò dàbí obìnrin wa inni sammaytuha ha àmọ́ Ọlọ́run wa mo yọ́nú ti tó ọlọ́wọ́n bá inni sàmẹ́tùhà maryam mo sọ ọmọ yìí ní maryam alákùnrin ariwo yẹn ń pọ̀ jẹ́ rẹ̀ díẹ̀ wà inni sàmẹ́tùhà maryam ọlọ́run mo sọ ọmọ yìí ní maryam wà inni u'idhuha bika wa dhurriyyataha min ash-shaytani ar-rajim ọlọ́run mo wá sọ ọmọ yìí pẹ̀lú ọlọ́ọ̀bá mo fi ọlọ́ọ̀bá mo fi sọ wọ́n tó rí yẹ́tàhà àtàwọn ọmọ rẹ̀ tí ó máa jáde lára rẹ̀ mí náà ṣe ẹ̀kọ́ ọjọ́ jíìmù ànábì sallallahu alaihi wasallam nínú Bukhari kìtàbù tẹ̀sí bàtí alimami Bukhari tó fẹ́ tẹ̀sí wáyé àwọn ọmọ hadith wọn látọ̀lá ànábì sallallahu alaihi wasallam pé ànábì ní láti jọ yẹn ló fi jẹ́ sí pé ànábì àdúrà tí ìyá ìyá mọ́ríyàmù gbà fún ẹ̀dẹ̀bẹ̀ ìsá yẹn ó gbà lórí ìtọ́gbà fún mọ́ríyàmù yẹn ó gbà lórí ẹ̀dẹ̀bẹ̀ ìsá náà àrẹ́bẹ̀ ní kò sí ọmọ kankan tí yóò fi láyé àti kí ṣe tọ́nù fọwọ́ gùn nídòdó àyàfi na ìsá nìkan ni ṣètọ́nù ráyè dọ́dọ̀ rẹ̀ nítorí àdúrà ìyá rẹ̀ àjẹnú kan bẹ tí máa ń dà ọmọ kékeré ní kan burúkú báyìí tó máa

àmọ́kọ́mọ̀ ìyá wọn ní èrè èpè làwọn mọ́ tẹ́ntì wọn tí wọ́n bá ti lè tàdúwà tí ó lè ṣe pé tẹ́ ìsámọ̀ pé dàkejì àdúwà náà o àwọn tá jóòbí ẹ̀dá kan kò sí bí ló ṣe lè máa bí wa tó ẹ jẹ́ ká máa ṣàkíyèsí tí ó máa jáde lẹ́nu wa ẹ̀dá máa ṣàkíyèsí àwọn ọmọ tí ó máa jáde lẹ́nu wa táwọn máa gbá àwọn ṣépè àwọn ẹgbẹ́ wọn ṣe pé ká máa bẹ̀rẹ̀ wọn bá ká máa ṣàdúrà lé wọn lórí torí táwọn ọmọ yẹn tètè bá mú wọn yóò máa wà náà yóò máa wà náà torí pé tí aburú bá kàn wá yóò kàn wọn táburú bá kàn wọn yóò sì kàn wá náà eléyìí rẹ̀ nínú àwọn àtúnrán màjọ́rọ̀ ni nínú àwọn súnà táwọn ẹ̀tì yàn lórí láwùjọ yìí táwọn ẹ̀rẹ̀ tàìmaka lórí ẹ̀mí táwà bá wá jí torí pé bọ́yá àwa máa ń látàkún fún súnà torí ẹ̀nà nàbí máa ń fi wá ti dìde súnà kí áàlù súnà áàlù súnà torípa wà máa ń gbìyànjú àti iye súnà tábà wá yọ àmà dáwà láì láwùjọ bí a lágbájá máa láyà o kódà ó ti ẹjẹ́ ká máa ní sùúrù tí ó àwọn ìkàlá ìbá ti ń dé ká máa ní sùúrù ká máa gbìyànjú àti ìwádìí kọ́ mọ̀ jẹ́ pé ìfẹ́nu àti pé ẹran àti ń sẹ̀sìn pẹ́ èyí dàgbà ọmọ tàwó ọ̀rọ̀ pé mo ti pẹ́ díẹ̀ sìn kọ́ ni ìyẹn máa ń kọ́ ni ìyẹn máa ń kọ́kọ́ ẹ̀sìn ní kéde pé mo ti pẹ́ mo ti pẹ́ làwọn fi máa ń ṣiṣẹ́ àwọn ní ìdíjẹ́ láwùjọ yìí láti máa fi ń jiyàn láti máa fi ń lagídí ìyá rẹ̀ gan ní òlàbí ọ̀rẹ́ sìn lásọ

ó ti wà láwọn àyè nínú náà Qur'an bal nattabi'u ma alfayna alayhi aba'ana inna wajadna aba'ana ala ummatin wa inna ala wa inna ala atharihim muhtadun gbọ́rọ̀ àwọn ayà yẹn rí ọlọ́wọ́ bá alékẹ́lá ń jẹ́ kó yọ pé àwọn kèfèrí bá máa ń jàwọn ànábì ọlọ́wọ́ bá ní ẹ̀yẹn tàbátí sọ ní ààrẹ ẹnu wa àwọn bàbá wa àwọn bàbá wa lámọ̀ ti tẹ̀rí àfi bí ẹni fáwọn bàbá wọn lọ́rọ́ sí wa tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tusaluna amma kanu ya'malun àwọn àjọ kan ni wọ́n tẹ́ ti lọ laha ma kasabat yóò máa bẹ fún wọn tí wọ́n ṣe níṣẹ́ wà lákùn máa kàtàbìtùn níṣẹ́ iná bá ṣe rẹ̀ iná gbà wà látù alúna àmà kánú ya ìmẹ̀lú àní bí nǹkan táwọn ṣe nǹkan táwọn ṣe tá bí ẹ̀yìn kọ́ ni táwọn ṣe ó sì jẹ́ sí pé tàmà báyìí

nínú àwọn àyàtí mú wá òun ní ìgbà tí wọ́n ń fún ànábì Ibrahim níbi ṣàárọ̀ ànábì Ishaq ànábì Ibrahim ò jẹ́ kí ibi mata ti sọ orúkọ ọmọ rẹ̀ àbí ìgbà tán fún ànábì Zakaria níbi ṣàárọ̀ Yahya tán fún onírò dùnú Yahya ànábì Yahya ò tí ìbí ma ń gbà ní sábẹ́ fún lórúkọ ọmọ rẹ̀ eré tó túmọ̀ sí pé a máa sọmọ lórúkọ níjọ́ tàbá bí kódà síwájú ká tó bí gan ṣé bá ń sìn odidi báàbù kan bẹ nínú wàtán pé ní báàbù kùnìyà

báyìí sọ lórúkọ tẹ́yẹ̀ tá sọ ní orúkọ ti ti ẹ̀sìn àtúnsọ ti Yorùbá náà àtúnsọ ti oríṣiríṣi àwọn orúkọ gbogbo ẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ tó bá ti ní ìtumọ̀ tó dáa ìgbà kan rí táńtì aláàfà kan òun bá ní gbogbo àwọn orúkọ Yorùbá mẹ́rin ká mẹ́ jẹ́ mẹ́ka lọ parẹ́ àwọn ènìyàn wá kan sáà mẹ́

èyàn máa ń jẹ́ kúníyà náà orí ọgbà yún àmọ́ ní kúníyà kọ̀ dẹ́mù kọ yorùbá náà yorùbá kò sí ìkà tó burú mẹ́ kò sí ìkà tó burú mẹ́ náà àbí wọ́n ní kọ́lọ̀ ń kó sàmọ́nà rẹ̀ àbí tọ́lọ̀ bá náà kí kú ó sì wà lórí ìlànà àánú rẹ̀ títí di sí tó bá lọ ẹwọ yàwó àìsà ọbí ọlá ìhà yàwó àìsà òbí ma tó fi tó fi jáde láyé umu àdìlá ló ṣì ń jẹ Anas bin Malik ọbí ọlá ẹni ọmọ kékeré láì lọ́wọ́ nígbà tá níbi dé Madina gbogbo èèyàn wá ń wọ́n ń gbàlejò ànábì ṣàkóso sọ fún wa nípa pàtàkì ìmọ̀ gbàlejò lẹ́ẹ̀kan tí mo sọ̀rọ̀ wọ́n ń gbàlejò ànábì ó lálátà àgbàlejò Madina yìí ní nǹkan kan fún ṣẹ́dírí ọlọ́run mọ́ wá láhùn àìmọye nǹkan tí ẹ lè fi ṣe tí ẹ lè fi ná tí ò ní jẹ́ owó nìkan yẹ́rọ àwọn orí lòun lè ṣe ah! ọ̀gá ìdíje ni pé ọmọ mi ánẹ́sì yìí ní ti mọ̀ bá nẹ́bì ní yọ̀ǹda rẹ̀ kọ́mọ bá nẹ́bì ṣiṣẹ́ kọ́mọ gbé lọ́dọ̀ nẹ́bì ní tèmi náà ní tí mo lè fi gbàlejò nẹ́bì mi. wàláì ánẹ́sì dé lórí ilé gbé láti dán ẹ̀yin náà wòyá torí ẹ̀ pé tèmi náà wà láǹfààní òun kí n kà ọmọ kan níbi jà nẹ́bì ní kò gbọ́ mi lọ́dọ̀ rẹ̀ ni wàláì ọ ìfẹ́ di bùkátà kọ́dà ka ìrọmọ iṣẹ́ kí wọ́n máa mú oúnjẹ wá fún ọgbà àti bùkátà máa gbé lọ́dọ̀ rẹ̀ nítorí ọlọ́run tábà bá rí wọn. ìyó wípé ọmọ àbúrò anẹ́sì kan tó bẹ ẹ̀rọ anẹ́sì náà ṣe tó àbúrò bẹ wọ́n sí pé ó máa ní ó kékeré ọwá àdíjọ́ kan ànábì wa wà rí ẹ kékeré yẹn lọ́wọ́ ànábì wa ní yá àbá ìrìn yá àbá ìrìn àbúrò anasi ní ọmọ kékeré ó pè ní àbú ìrìn alánàsì ká fún rẹ ọmọ kékeré ọmọ kékeré ni ó tó ń pe àbúrò rẹ ní àbú ìrìn tí ó tí ó fa àlànà ọ̀hìn ìrẹ́ bàbá ìrìn kí ló ṣẹyẹ kékeré rẹ tó mọ̀ fi ń ṣeré ànábì tó ẹ̀bàbá mi ọ̀gbà nọ́ńsẹ́ǹsì ti ẹ̀ ṣẹ̀gbọ́n bàbá mi ò sọ́wọ́n bá ṣe rí ló fún ní ládìí ọmọ ẹgbẹ́ ọmọ dájú tọ̀ ni ẹ̀mẹ́jà ṣe bẹ́ẹ̀ ẹjá kọ́ àwọn kéèké mara ọwà ní nǹkan ẹjẹ́ mẹ́nu bá nìsín nínú nǹkan tí súnnà kọ́ wa níbi ìmọ̀lànà ọmọ kéèké ni pé a lè máa gbé ọmọ kékeré kírun ànẹ́bìtọ̀ lọ́sọ̀lá àwọn máa kírun tí ó máa gbé àwọn Hasan àti Hussein kódà ẹ̀rí wá wípé ń gbà míì ànábì ọwà wà lórí ìforíkalẹ̀ báyìí hasan ó sì gun orí ẹ̀ mọ́lẹ̀ ànábì ó pẹ́ títí títí kò fẹ́ dìde kásán mọ́ ṣubú tí ó fi tó ṣeré kúrò lórí ànábì alábẹ́ ànábì tó lé tọ́fà tó fi ní hasan gorí mi mọ́lẹ̀ nígbà tí mo ń kírun sọ tí wọ́n bá rẹ́ bá jẹ́ wọ̀ ni aláwọ̀kọ́ ni máa ànábì kọ́ ni ẹ̀kọ́ tó dáa wà lọ́kọ̀dì káàrin lákùn fi rasulillahi uswatun hasana gbogbo ẹ̀kọ́ tó dáa láyé ara ànábì yóò fi rí ìwà yóò dá ìwà yóò dá wọ́n ní kẹwàá kánsẹ̀lẹ̀ wọ́n ní kẹwàá bá sọ̀rọ̀ ẹ̀wọ́n lọ ń wá àwọn ọ̀rọ̀ àti láti máa bá sọ̀rọ̀ ẹ̀fẹ́ nídàájí máa wọ́rọ̀ àti tẹ́fẹ́ kíwà rẹ̀ dáa ẹ̀kà gbìyànjú ẹ̀pẹ̀ lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó wò ó tó bá fẹ́ kíwà rẹ̀ dáa

Ah, ọlọ́run ẹ̀yà nẹ́bì ìwà rẹ̀ mà tóbi ìwà rẹ̀ mà dá púpọ̀ wà ìnàkà láàlà khuluqin azim ẹ̀wọ̀ ìnàkà ìtọ́lọ̀bà àdéjẹ́ra omi bẹ̀rẹ̀ ni wà ìnàkà láàlà khuluqin azim àwọn ẹni tí ẹ̀ kankan ìyẹn náà jẹ́ bí ó ṣe náà bí tí mo ti lọ ni pé ká ọmọ lórúkọ táà bá wá sọ ló kọjọ́ tàbí òṣèkà tó burú lẹ̀ a lè dá ọjọ́ a lè dá dúró dọjọ́ keje ẹwọ́n àwọn àsìkò tó bá ti dọjọ́ keje káwà fún lókọ̀ ọjọ́ òun pé jẹ̀má ọjọ́ keje lágẹ̀ máa ń fa láti o èmi ọmọ bí láti rẹ́rì ọjọ́ kẹjọ o kò sí ẹ̀rí kankan kò sí náà Kùránì kò sí inú súnnà kódà tún àdíjì tí wà lálàáfíà kò sí ká mọ́ tẹ́lẹ̀ tán lálàáfíà lórí ọjọ́ kẹjọ a sì takú kí ọjọ́ kẹjọ láwùjọ wa yìí ìfẹ́nú yìí pọ̀ àwọn yóò máa pè wá títí títí àwa ní pé àní wọ́n máa pàkíyèsí wa àní gbọ́ ẹ má jà máa lágídí má ìsìsláàmù yìí ó ní ṣe pẹ̀lú pé ká máa tẹ̀lé rí ẹ̀rí àdìmọ́bìnrin kọ́yìn rahimahullah ta'ala wọ́n ní والجهل داء قاتل وشفاؤه أمران في الترتيب متفقان نص من القرآن أو من سنة وطبيب ذاك العالم الرباني وني الج... والجهل داء قاتل وني تراي ما كتنوي أعرب بني بني أعرب كتما بني يعني أي مكان wàṣífà òun ìwòsàn rẹ̀ wá rí àmọ́rọ̀ nǹkan méjì náà ni ìwòsàn àrùn gbẹ̀mígbẹ̀mí wà ìmọ̀kan nǹkan méjì náà ni ìwòsàn rẹ̀ huma fi tàbí mutafiqani tàbá ní ká tó méjèèjì nǹkan nǹkan náà ni méjèèjì pàdé huma fi tàbí mutafiqani alákọ̀ọ́kọ́ náà sùn min al àyìnmakamaka yìí tí ó gbé kúrò fún wa náà ni àwọn ọ̀rọ̀ alukur'an àwọn nasu test alukur'an ní tánpẹ̀ ní nasu ni test alukur'an ènìyàn máa fi ń gbá ìmọ̀kan kúrò àwọn min sunnati àbí hadith tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti wá rógùn báyìí ó wá kú dókítà tí ó lóògùn yẹn fún wa ó kọ ẹni tí ó tọ́ wa dókítọ̀ tí ó wà báwa tí ó wà fi kùtà àbàdí súnnà tí ó fi wò wá sàn òun náà ni al-alim ar-rabbani olùmọ̀tọ́lọ́hun onílímọ̀tọ́lọ́hun ar-rabbani walakin kunu rabbaniyyin bima kuntum tu'allimuna al-kitab wa bima kuntum tadrusun èyí máa ń jẹ́ olùmọ̀tọ́lọ́hun ẹlẹ́mọ̀tọ́lọ́hun olùmọ̀ tí ó káwọn ẹ̀ ní ọlọ́run lóhùn olùmọ́tọ́ lọ́hun èé bí ó ti ẹ̀dá lè jọ lóyìn béèrè ẹ̀sìn wọn àbéèrè <laughs> nítorí ká mọ́yán tó torí tàbá ní ká dálè jọ lóhun gbogbo aná ti mọ̀ báwọn oníjàlá dì ní mọ́ ń dálè jọ lóhun àbí tó olùmọ́tọ́ lọ́wọ́ bá dálè jọ lóhun wọ́n wá béèrè béèrè ẹ̀sìn àwọn àlejò wá béèrè béèrè ẹ̀sìn èyí lọ béèrè ìbéèrè ẹ̀ẹ́dàkùn tó rọ lọ́hun ọmọ ìyá fẹ́ wà pọ̀sẹ̀ jáyé rẹ̀ kìíní kan ẹ̀ẹ́dẹ́ òun àti ẹ̀ẹ́dẹ́fẹ́ra wọn yìí ẹ̀ẹ́dẹ́ tí wọ́n bára wọn mú ìjẹ́ tó fẹ́ dáwọ́lé yìí ẹ̀ẹ́dẹ́ tọ́nà rẹ̀ ni tẹ́bá sí gbogbo àwọn tẹ́bá lọ ń béèrè rú béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ẹlẹ́bọ ni wọn ò àtẹni tí lọ ń béèrè lọ́wọ́ wọn náà méjì lẹni tí lọ ń béèrè lọ́dọ̀ wọn kó sí tọ́ ọ̀bá gbàgbọ́ ọlọ́bèèrè ọwá wí fún ọ̀gbàgbọ́ odidi ogójì ọjọ́ ọlọ́run nígbàrún rẹ̀ tó ọba wá gbàgbọ́ odi kèfèrí arábìn ni man ata arọ́fà fata aláwọ̀ àìṣẹ́yìn lam yuqbal lahu salatun arba'ina yawman lam tuqbal lahu salatun arba'ina yawman gbogbo ẹni tó bá lọ bá àwọn awòsùn sọ̀kan àwọn adáhunte àwọn tí máa ń woṣẹ́ àwọn ayẹ́lẹ̀ o tó bá lọ bèèrè nǹkan kan lọ́wọ́ wọn ọ̀wá nígbàgbọ́ sí gbàtà sọ fún fasaddaqahu bima yaqul ẹni tó bá wà lọ bá gbogbo àwọn tí máa ń tí máa ń wo jẹun ni omi ní fi ń wo ni kẹsìbá ní fi ń wo ni láwà ní Kùránì ní fi ń wo ni yẹ̀pẹ̀ ní fi ń wo ni ojú ìyàn ẹyin jú ẹ ní òun ni àbátẹlẹwọ́ àyíká bá ń ti ẹ̀gbọ́n kò sí ẹ̀rí ìkówó kẹ́kẹ́ tó bá ti kọ́ bá ti wọlé ní ẹ́ káàbọ̀ ẹ́ ọwọ́ ayé ni lára rẹ̀ ó ń dà gbólógbó ayé wà lára rẹ̀ ẹ́ ọlọ́run ọlọ́run mà ní kọ́ wá

ṣe báyìí ẹ má bà ìsìláàmù ara yín jẹ́ o tẹ́ fẹ́ jáwọ́ lálàmọ̀ rí kan tí ẹ̀mí yín ń pín sí méjì èwo ni kẹ́ ṣe ń bẹ ìsìláàmù tó kọ́ wa ní nǹkan ni ẹ má jẹ́ kan tó ń gba yín lójú àwọn abàyín ṣe tìára abàyín ṣe tìára ìtìára kọlọ́ba yín ṣe ọbẹ̀ bá ni gbogbo ọ̀nà tán láti ní jẹ́ káwọn èèyàn rí ọlọ́run ọba bá pàdé pẹ̀lú dáadáa wọ́n ti lọ dúró ti àwọn èèyàn pé sẹ́yìn sẹ́ alẹ́ ní pàdé ọlọ́run dáadáa tẹ́ ọlọ́run mọ́ fi wọ́n tàdánwò fún wa àwùjọ tí ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba ìpèpè sí ìjọkan sí ọlọ́run ọba tí ò bá ti rẹlẹ̀ bí àwùjọ wa iná ti máa ń tà ìjọ títà òní ìdíbá ti lè dé báyìí òkúta ti bá wọn ń kálukú wọn náà kà àfáà yẹ lọ́mọ kọ́tẹ́ ẹ̀yìn kọ́tẹ́ dálé kéwúlẹ̀ aláàkọ́ta ah. ni wa bẹ́ẹ̀ni bàbá láwọn náà sá jẹun wọ́n ọlọ́mọ́já jẹun tí ó ràn wá níná àwọn oúnjẹ tí ó bá mú àwọ náà ọlọ́mọ́já jẹ ó ń kú bẹ́dà kí ẹ̀mọ́ jẹun ju kíyàn jẹun kọ́lọ wọ náà lọ ẹ̀rápọ̀já jáwọ́ kúrò bẹ́ẹ̀ àìmọye ilé tẹ́kó ti dàrú lónìí àìmọye àárín ọmọ àti ìyá ọmọ àti bàbá tó ti dàrú nípa àwọn ọkùnrin dàrú nígbà dàrú yá á kí lọ ṣe fún ìyá rẹ báyìí ẹ abiyamọ o ẹ oríṣiríṣi labiyamọ kí lọ mọ ìyá ara nígbà ìyá rẹ báyìí torí Ọlọ́run kò sì fẹ́ kọ sáyé tí ẹ ìyá rẹ ní ìhàn lójú ọpá ìnáwó ìyá ìní ìhàn ìyá ìyá ìná ẹ̀ níṣẹ́ ẹ wọ ìyá ìtorí Ọlọ́run sì bẹ̀rù Ọlọ́run àwọn náà wọ pé eléyìí bú níyá ìdé

ìyá ìtorí ọlọ́run èyí mo ti gébùn yín mo ní ẹkùn mẹ́yìn lọ́rùn lẹ̀. ọ̀jáde ilé mu bí ọba wọ ẹ́ ọlọ́run kọ́ sànù wa wọ́n ti ba oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ilé jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹnu ọlọ́run rí orí bá ní ń jákun mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni wọ́n ń jákun àdúgbò bẹ́ẹ̀ ni wọ́n ń ba oríṣiríṣi àwọn nǹkan méje ó dà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ń sọmọ bú yẹn tí ń sọmọ bú káàkiri àwọn oníjàlàbí burúkú ìnẹ́gbẹ̀mílé nígbà àwọn ní ó bá wọn ṣe kìí àwọn burúkú ó dì máa pátádá òfin ní ẹ̀ràn ẹrù wá àwọn bú tí ń sádà wọn ẹrù pé àwọn náà ń dédé sádà ní ẹrù páwọn náà lẹ́mí àdá ni wọ́n ti dé kí nìkan mọ́pá ní táwọn kìrò wípé báwọn bá sádà jù bẹ́ẹ̀ lọ bá táwọn kò lera wọn àwọn kùndárù náà ní sí bá wọn ṣe tó tí owó àwọn eléyìí náà tán bá ti wá sẹ́mi ìtì àmọ́ bóun náà tán bá ti rógún àdámọ́ tán bù kan ládàá lórí inú wọn <laughs> tẹ́jẹ̀ tù yọmọ pọmọ bú òpin alákọ̀ọ́ta anáwà náà kásọ ma ló kọ ní ọjọ́ keje eré ìrìnà wà nù súnnà hadithu samro ni bunjunjo anábi sallásá ní kullu ghulam rahinatun bi aqiqatihi تذبح عنه يوم صابعه ويسمى ويحلق أو ويحلق ويسمى على من ذلك بو كل غلام بو متى

wọ́n gbé oríire ọmọ yẹn dè wọ́n gbé dáadáa ọmọ yẹn dè wọ́n dè mọ́bí kápẹ́ ẹran fún lọ́jọ́ keje tábà ti pá fún yóò jẹ́ sábà bí ìgbáyé gbádùn rẹ̀ èyí ló ti fẹsẹ̀ múlẹ̀ jù gẹ́gẹ́ bí al-allamah al-mudaqiq al-muhaqqiq an-Nihri Ibn Uthaymeen rahimahullah ta'ala báyìí sàlàyé wọ́n dẹ̀ kọ̀rọ̀ ẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà

ká parí fọmọ ẹ̀ ká pẹ̀ ẹran àkíkọ̀ fún ṣẹ́rí ẹran tá ń pa ẹ̀ gẹ́gẹ́ náà pè ní alẹ́ àkíkọ̀ láti di akọ̀ náà ti mú ìwọ́n àwọn àfáà mi jẹ́ pé àkíkọ̀ yẹn gan ànẹ́bí ò fi bẹ́ẹ̀ láìkì ànẹ́bí kórìíra rẹ̀ pé n tó dáa jù ní kàwọn sọ pé nàbíkà torí hadithu kan wọ́n lọ bí ànẹ́bí sallallahu alaihi wasallam nípa alẹ́ àkíkọ̀ ànẹ́bí ní inni la uhibbul uquq ànábì ní mi ò láìkí uquq ẹ máa ń kọ́ tọ́fà torí pé ọjọ́ ọjọ́ ìtumọ̀ kéèyàn máa tẹ̀yà tẹ bàbá torí ànábì sallallahu alaihi wasallam wá lóhun hétì ẹ̀ torí pé òun hétì kéèyàn máa tẹ àwọn òbí ẹ̀ méjèèjì kéèyàn máa ta àwọn òbí ẹ̀ méjèèjì lẹ́nu àwọn ará ń wa fún lọ́jọ́ kejì wa ni ni gbogbo ẹni tán bá bímọ fún wa àhábà kàláhà yí padà tó wá nífẹ̀ẹ́ láti pẹran fọ́mọ yẹn fàlìyà fàìl àrẹ́bìnrin kò ṣe bẹ́ẹ̀ o ibẹ̀ láti mú gbónà nà síkà àní lùgùlám àrẹ́bìnrin tó bá yẹ kó kọrin náà bí fún yẹn jáde ṣàtàní mukafi atan kápa ẹran méjì mukafi atan tí wọ́n sún mọ́ra wọn ní títóbi mukafi atan tán sún mọ́ra wọn lọ́jọ́ orí mukafi atan tán sún mọ́ra wọn láwọ̀ tí wọ́n mukafi atan nìyẹn wàhánil jàríyà ti ṣàtò kádẹ̀ pa ẹran ẹyọ kan fóbìnrin náà ẹnìkan wá bèèrè pé ẹni ọ̀wá lágbára ẹran méjì fọkùnrin ẹyọ kan náà mo lágbára ànábì sí ní kápá méjì bẹ́ẹ̀ ni aléyàn lè pa ẹyọ kan náà nítorí kí ni ànábì sallallahu alaihi wasallam akọ àìní Hasan kapshan wà àìní Hussein kapshan ìgbà tó bí Hasan agbókàrà ní ìpapò bàtà ni wọ́n ọmọ Ali ni wọ́n ọmọ ni wọ́n ọmọ mànábì sallallahu tó bá yẹ pé ẹyọ kan lágbára yẹn ká náà kò sí kan tó burú mẹ́ tó bá yẹ pé agbára yẹn ká méjì ló fi ń dà jùlọ ìyapa wà láàrin àwọn àfáà lórí fífà àwọn ọmọ obìnrin ìbánúkó wà lórí pé káfà àwọn ọmọkùnrin ọ̀rọ̀ yẹn ni káfà àwọn ọmọkùnrin ṣùgbọ́n ọmọbìnrin tàà lè fárún fún ọmọbìnrin tàà lè fárún fún nígbàtà bá jọjọ́ kejì àwọn afá àti ìyàpá ń bẹ àwọn afá kan àwọn afá kan ní ó dá ká fárun fún àwọn míì ní ká má fárun fún pé tá a bá fárun fún gàrí makruhu ni a kọ́ pẹ́ẹ́pẹ́ tí ò bá ṣe yóò gbà ládá ẹni tó bá fárun ní gbẹ̀ṣẹ̀ dí and argument wọn ni pé wọ́n ní àdíjì tó ní ká fárun ghulam ló gbé bákan náà léde lábá àwọn èlò òhùlá kókó obìnrin sínú gbogbogbà tán bá fẹ́ sọ̀rọ̀ ọkùnrin àti obìnrin tó obìnrin bá fi wọnú ẹ̀ fún wọn ní fi òhùlá mùsùn yà fi járíà tẹ̀lé ni torí pé járíà obìnrin nìkan náà lò fún òhùlá ọkùnrin nìkan náà lò fún wọn nítorí ẹ̀rí ààrẹ yìí fún parí obìnrin wàbí táàlì gbogbo aláti màdájọ kóbìnrin fáwọn ní tó bá ni o obìnrin máa ń fi irun lẹ̀ kókó

àwọn abẹ̀gbẹ̀ ilẹ̀ títí oṣù pọ́jọ́ keje ìran ọmọ èyí tẹ̀gbìn kò tẹ́rì kankan tó pè lẹ́gbìn ẹ lọ wo tíra títí ìfàdàbàtà tẹ́ bá ń ka gbogbo àwọn nǹkan tó jẹ́gbìn yẹnyẹn wọn lè karùn ọmọ kékeré máa láyé wọn lè karùn ọmọ náà ṣé bá yín dùn ọlọ́run ọba lọ́sùn náà àtàlá pọ̀ mà nẹ́bí ádámà ìlú púpọ̀ jù ọpọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ náà mìíràn àti tó ti lọ káfíńyàn náà lẹ́ lórí ọ̀rọ̀

ọjọ́ keje ni wọ́n ti máa polówó pé ńlá ń ṣe ọjọ́ keje ni ṣùgbọ́n wọ́n ti òǹkà kà nítorí pé ìyapa ń bẹ láàrin àwọn àfáà níbi òǹkà yẹn tí alẹ́ lákọ̀ọ́kọ́ kà àbí ọ̀sán láàrin àwọn màlìkí àtàwọn màzáìbù tó kù tẹ́lẹ̀ pé mẹ́sàbù màlìkí àlàwà ń tẹ̀lé ní báyìí ẹ̀dọ́ mẹ́tẹ̀lé mẹ́sàbù màlìkí àrí òǹkà rẹ̀ sáfù wa èèyàn tò sí láwùjọ wáyé wọ́n tí òun kàkà ó ọjọ́ kẹjọ gẹ́gẹ́ làwọn jẹ́ táwọn mẹ́tẹ̀ẹ̀mẹ́ fẹ́ alọ́jọ́ kẹjọ ní tẹ́ ọjọ́ kẹjọ pé wọ́n àwọn ọ̀sọ́ pàwọn ọ̀sọ́jọ́ keje ọjọ́ kẹjọ wà láwọn wákà tó ń pọ́jọ́ kẹjọ kọ́ torí pé ẹni tó ka òǹkà tó pé ọjọ́ keje yẹn tó gbà tó kó kẹjọ kọ́ gbà pọ́jọ́ kẹjọ ni ọjọ́ keje wa èmi kí la fẹ́ tàbá torí ara wá rẹ̀ a padà gbéra wá sí pẹ̀lú alkiyama ni rabbana inna ata'na sadatana wa kubara'ana fa adalluna sabila rabbana in atihim dhi'fayn min al'azab wal'anhum la'nan kabira lọ́gọ́lọ́ ma kódà ń kó sànú wa so bí yẹn náà ti jẹ́ nìyẹn a ẹyẹ jẹ́ fi parí ẹ̀ ọjọ́ ti lọ mo fẹ́ kàn sọ ìdájọ́ ìtọ̀ ọmọ kékeré torí àwọn obìnrin ní bùkátà sí a máa gbé ọmọ lọ́wọ́ ọmọ mọ̀ tọ̀ sí wa lára a sì fẹ́ kírun àìní mà wá ń jẹ́ kí fún pípọ́n báwọn èèyàn tó bá bí yámi lè fi kírun ẹ̀ ọmọ ti tọ̀ sí mi lára náà ni láti àwọn sọ pé ìtọ̀ ọmọ bá tiẹ̀ lágbára síbà náà wọ́n á ní kọ́ ọmọ sáré tètè mara kó fi kírun ìtọ̀ ọmọ náà máa fi tẹ̀rí tó fi ní kírun zúrì àsìrì mọ́sírì tó bá da lẹ́wọ̀n lọ fẹ́ jẹun papọ̀ ọlọ́run ọba ò nígbà yẹn lọ́wọ́ yẹn ká tó máa sọ pé àyìmọ̀kan náà lẹ́ni yẹn ló fi hàn rẹ̀ bímọ ìtọ̀ ọmọ kékeré tí ò bá sì máa jẹ nǹkan kan mí yàtọ̀ sí ọyàn tó yẹ pọ́ ọyàn nìkan ní mu tó bá tọ̀ sí yàn lára ó níbà ṣe máa ń ṣe tó bá jọ ìtọ̀ ọkùnrin ni àfọ̀ yóò sálù mìbáwọlé alghulam wà yọ̀rọ̀ ṣù mìbáwọlé járíyà àrẹ́bìnrin tó máa kọ ọmọbìnrin tó bá tọ̀ síyàn lára ẹ kàn bomi wọ́n bẹ̀ lásán náà ẹ bá ti bomi wọ́n ẹ máa bá ìjọsìn lọ ẹ ti má tòmọ́tọ́ bá yẹ pọ́ ni ẹ fọ́ tó bá ní kéèyàn fọ́ nínú ṣẹ̀ríà kò túmọ̀ sí pé kẹ́ ẹ yọ tẹ́sí rọ́sùlù àbí rọ́sùlù tó bá wù yín kẹ́ pè ní rọ́sùlù bí fàtìhì rọ́yìn àbí kẹ́ pè ní rọ́sùlù kódà àwọn àfáà ní rọ́sùlù lọ́wọ́ aftosh òun ló dá láhán òun ló fẹ̀jẹ̀ múlẹ̀ jù ní èdè lárúbá ju rọ́sùlù lọ káfọ̀ nǹkan ò túmọ̀ sí pé káfọ̀ tẹ́sí ètò ń pè ní rọ́sùlù dálkù ní káfọwọ́ gbò nǹkan tàbá ń kí òun tàbá fẹ́ sàdùwà lánìí ó ni káṣe rọ́sùlù ọwọ́ méjèèjì àtójú wa tó túmọ̀ sí pé kájọ kẹ̀kẹ́ àtọ́jẹ́ sí àníjọ kẹ̀kẹ́ àtọ́jẹ́ sí tàbá ti gbomi jíta fọwọ́ gbó àti rọ́sùlù nìyẹn so ìyẹn ni pé tọ́ ọmọ ọkùnrin bá tọ̀ sí wa lára ọmọ kékeré tàbá ti gbomi síbẹ̀ ta fọwọ́ gbó ó ti parí kò nídìí ọ̀sẹ̀ bá ti fọ́jọ́ sí kò láì bí o àmọ́ kì fún pẹpẹ ni pé bá àtàrà lọ́sẹ̀ àti ìfọ̀ṣọ́ àti hmm, ìfọ́ nìyẹn

tẹ́lù bọ́lọ̀ bá pàdé pẹ̀lú dáadáa yóò yẹ yín àwọn wà tí ẹjẹ́ kọmọ wà lórí fóònù wa ẹjẹ́ ká pa àwọn àti ibi ẹni pé àgbàfẹ́ ma gbóni lásátá kà ma dẹ́mi ara wa nínú lára yá ti ara ọkà ma bùmọ́ta pé ẹ́ eh, eh, ọlọ́ọ̀tọ́ àwọn èèyàn mọ̀ nǹkankan àwọn èèyàn mọ̀ nǹkankan láwùjọ yìí àwọn èèyàn tí ìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn kọlọ́bà kọ́lá nǹkan sànú wa ibi tá dúró sí náà ni kọlọ́bà kí àwọn jẹ́ kéré ta gbọ́ yìí kò sí sábàbí dáadáa fún wa nílẹ̀ láti ẹlẹ́gbẹ̀rẹ̀ sí àwọn ọlọ́run jẹ́ kó nílà pa dáadáa nínú ìsẹ̀mí wa ọlọ́run àti títọ́ àti gbígbọ́ méjèèjì ló ní ládá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run mọ́jú wọn ládá rẹ̀ ọlọ́jọ́ kan sọ́lọ́ba náà ẹ mẹ́jọ kọ́kọ́ níbi wọ́n bèèrè kí dàbí ẹ̀sọ́ nípa làbídùn àjẹ́ làbídùn bí àwọn àjẹ́ ìlú ìgbésí ọmọlẹ́nu sábà ti ní ìlú wọn gbé àjẹ́ ìgbé àlẹ́sàgbà ìsọ́lá ìsàlúwà kí jẹ́ àdìmọ́ lóòrùn ẹlẹ́kìtì òní kí nípa ẹran ọmọ tuntun sábàbí kí a máa wí rẹ̀ kí a máa wọ́n jẹ́ fíwọ̀n yẹ tí àbí ṣe sọ́dápọ̀ fún ẹ tí ó fà ẹ ìgbìyàn tó ní ìgbìyàn láyé náà wọ́n ní nígbàtà sọ pé ti dàbí lò jíjẹ yẹn pánàbí nìkan lọ́wọ́ àbùn ká lè lo kò ń ṣe wọ̀ ní pé ká kò ní tọ́mọ lẹ́nu kódà kò ń ṣèwọ̀ pé kí á jẹ dàbínú ká fi sọmọ lẹ́nu ká fi sọmọ lẹ́nu ṣùgbọ́n ká mọ̀lá nìyẹn pé lára àwọn ojúṣe ọmọ lọ́wà ká mọ̀lá nìyẹn pé à ń tẹ̀sìn nínú àwọn nǹkan títún náà gbé wa tóbi tá a bá ti láàrin apá ń tẹ̀sìn rèé ó ní bùkátà sí ẹ̀rí tí yóò jẹ́ kó yọ pé nǹkan yẹn lára súnánù tó ẹnu yẹn nìkan ló sọ sọmọ yìí pé kì í ṣe wọ ṣẹ̀rẹ́ ò sí kéèyàn fi dàbínú sọmọ kékeré lẹ́nu àbí ìwọ̀ nípa ọmọ kékeré jẹ dàbínú ṣẹ̀rẹ́ ò sí léwọ̀ kéèyàn fòyìn sọmọ lẹ́nu kì í ṣe wọ̀ bẹ́ẹ̀ tàbá ṣe yẹn lójúpọ̀ náà pé àkànfẹ́ kọjẹ́ sí pé afẹ́fẹ́ nǹkan yẹn sọmọ lẹ́nu bẹ́ẹ̀ afẹ́kọ́jẹ́ pé nǹkan tí ó kọ́jẹ ni kò ní láì fínbẹ̀ táà bá ti dàníyàn pé eléyìí wà lára súnnà táà ti dàníyàn rẹ̀ sí pé tọ́lẹ̀ kejì ni ọ̀rọ̀ wíwọrun mo mẹ́nu bà nígbà tí mo sọ̀rọ̀ mọ́ka kọjá lórí ẹ̀ pé hadith wá lórí pé káwọn ìrọ̀rùn ọmọ kájẹ̀ sí in tó bá wọ̀n ló sún wọn kọ́dákọ̀ náà wọ́n ní tí ẹni tó fáwọn yẹn láti tó dákọ̀ fún àmúsọ wọ́n yí pé hadith yẹn ò fẹsẹ̀ múlẹ̀ so kò fẹsẹ̀ múlẹ̀ kò ní ìdí káwọn ọmọ ọmọ ẹ̀ kò ní ìdí káwọn kákan fáwọn yẹn a ti lọ tọ́jú ẹ̀ síbi tí yóò ti láàbò fẹ́wà a lè tanwó bẹ́ èèyàn lè máa fi irú bẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ṣiṣẹ́ kò sí láìpínlẹ̀ ní ṣẹ̀ríà ṣe é so tó bá sì wù yàn tó bá wù ẹni tó fẹ́ fà ó lè fà lọ́fẹ̀ẹ́ ṣe é báyìí so bẹ́ẹ̀ náà ni kìtàn abẹ́ dídá náà àwọn ń dábẹ́ náà atọ́kùnrin àtòbìnrin là máa ń dábẹ́ fún kìtàánù ọkùnrin lórí pé wájìbù fóbẹ̀rún àwọn kan ní wájìbù ni àwọn kan ní mustahabu eré táwọn jùmúrù sọ tó sì fẹsẹ̀ múlẹ̀ jù ọlọ́wọ́ àìdàm ní pé mustahabu nǹkan dábẹ́ fọmọbìnrin ẹ má gbọ́ àwọn tí wọ́n ní ìdábẹ́ fọmọbìnrin mutilation ni o wọ́n ní gender mutilation ni ẹ má gbọ́ àwọn ìyàwó yẹn ń takẹ̀kùn ni nígbà yìí ẹ rí pé nǹkan tó ń polówó lórí rédíò lórí tv láwọn ilé ìwòsàn wa òun ni pé ẹ má máa dábẹ́ fáwọn má ẹ má ṣe nǹkan gender mutilation pé ìfà adẹ̀yà ọmọ ní ìyàkúyà rẹ̀ eléyìí òun ṣe bẹ́ẹ̀ wọ́n ń dábẹ́ lásìkò náà yìí sọ́lá ọ̀sẹ̀lá kódà obìnrin kan ń bẹ ní Màdínà fẹ́ kó gbajúmọ̀ fẹ́ kó nà bá wọn dábẹ́ káàtì dábẹ́ rẹ̀ obìnrin ẹ̀sìn ni kíyàn dábẹ́ sí ìwà ìsìn so ẹni tó bá ti ń dábẹ́ náà ìyẹn lè máa fi iṣẹ́ dídábẹ́ ìyẹn lè fi máa ṣiṣẹ́ tí ó máa gbowó bẹ́ẹ̀ àmọ́ ẹ káwọn tí ọjọ́ fẹ́ ẹ̀sìn ẹ kan rí wípé wàhálà wà náà lára ká máa tọ́jú àwọn abẹ tá a fi ń dá abẹ fáwọn ọmọ yẹn dáadáa kí kòkòrò wọn máa kó síbẹ̀. Ibi táwọn náà máa rí ọ̀rọ̀ wípé ẹ̀rí nígbà ń dábẹ́ fáwọn ni kòkòrò ti wá bí àwọn ọmọbìnrin ẹwà bí àwọn ọmọbìnrin sterilize àwọn irinṣẹ́ tàbí ń dábẹ́ yẹn. Irinṣẹ́ tàbí ti fi pa pa kòkòrò tó wà ń bẹ àfọ̀ dáadáa pẹ̀lú àwọn ọmọ apakòkòrò ká tó fi dábẹ́ fẹ́ ó jẹ́ ń dá tọ́ ipá bá ní ìrìnṣẹ́ kọ̀ọ̀kan tàbí ń dábẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan tàbá ti dábẹ́ fún sọ́gbọ́n mú lọ́kan lọ jù nù ká tún bá tún jẹ́ àwọn nǹkan yìí ti ń tọ́ wọn púpọ̀ ọlọ́mọ kò sá wá tí ìlànà ìrìn jẹ́ ká ṣe nǹkan kó dán bákan náà àwọn tí ó bá dábẹ́ ẹ̀dàbọ̀ jẹ́ kan lọ nímọ̀ nípa rẹ̀ àyí fa kí ní nǹkan pátápátá àkí ń fatán awọ tó wà lórí èyí ẹ̀ náà mú kúrò torí ìfatán rèé ó lè tàkóbá fún ọmọbìnrin tí ìlànà ìrìn so àyẹ̀mẹ́yọ́ ọmọbìnrin míì náà ti kó bá bẹ́ẹ̀ látara àìmọ̀ abẹ́dá fẹ́ kí wọ́n pa ṣáhàwà ọmọbìnrin wata tí ò ní ṣáhàwà lára mọ́ ìdọ́gbẹ̀ ní ṣáhàwà ní kéèyàn ní ìfẹ́ pé tí ọkùnrin bá ń súnmọ́ yàn kéèyàn ní ìgbádùn látara bẹ́ẹ̀ wọ́n ti pa mọ́bìnrin ní lára ilé Naam, wọ́n ní bàtà ń sọ̀rọ̀ nípa pípẹ̀ òun sọmọ ilé títán bá bí. So wọ́n ní amẹ́nubà pé kí n kán yẹn kò fẹ̀tẹ̀ múlẹ̀. Wọ́n wá ní títán bá pẹ̀ òun sí ilé títí haramu ni. Bẹ́ẹ̀ ni alakọ́lì rọ́jì ilé tó fẹ̀tẹ̀ múlẹ̀ ni pé ìmá pẹ̀ òun sọmọ ilé tí ìtọ̀.